إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون الله وباوا ọba Allah tó jẹ́ pé gbogbo àrísìkítà ń wákàkí ọwọ́ ẹ̀ lọ́wà ọba yìí ó ní agbára láti dá wa lọ́lá ọba yìí ní agbára láti fún wa ní tàn wákàkí nínú jíjẹ àti múmu ìkẹ́ ọlọ́run ọlọ́run kọba nẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ kọlọ̀mbá ní kẹ́ gbogbo wọn àtàwọn ẹni rẹ̀ asbabu risk níta fẹ́ fi bára wa sọ̀rọ̀ yín ọmọ ìyá mi òun náà ni àwọn okùnfà tí a fi máa ní arísìkí lọ́wọ́ arisk arísìkí yìí matlabu kulli insan gbogbo èèyàn ní wá arísìkí gbogbo èèyàn ní máa wá arísìkí kò sẹ́nìkan tọ́lọ̀ ń dá tí ò ní máa wá arísìkí gbogbo tó lẹ́mí iná máa wá jíjẹ mú káàkiri nítorí pé a bí a bùkátà àwọn ọmọ èèyàn àràsọ sọ́rùn àkọlé àtọ́jú ọmọ àtọ́jú aya àtọ́jú òbí àtọ́jú àwọn ọ̀rẹ́ àtọ́jú aládùúgbò àtọ́jú ẹ̀sìn gbogbo ń ta fẹ́ tọ́jú yìí àríṣìṣe là fi tọ́jú ẹ̀ tó fi jẹ́ pé gbogbo wa pátápátá á jẹ áàmù kọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá tààfi ní jẹ tààfi ní mi lópò ìgbà tí a bá wà láyé a máa jẹ àmà mú wà láyé amọ́lànà aláhùn tọ́lábì àríṣìkí yìí ẹ̀yọ́ máa yá mi ọlọ́wọ́ bá pa wá láṣẹ pé ká wá wíwá rẹ̀ ẹ̀sìn ni lópin ìgbà tá níyàn wa bá ti dá lópin ìgbà tó bá ti jẹ́ pé ibi tá a fẹ́ ń ná sí ojú ọ̀nà tó dá ni ọlọ́wọ́ bá ń sọ náà al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní wa abuduhu ẹ wá sin ọlọ́run ẹ má jẹ́ nwa tẹ́ ń wá lọwọ esi jẹ́ ó wa wa àbùdúhù wọ́ṣkúrú là ẹ esi máa dúpẹ́ fún ọlọ́run ọba wa ilayhi turja'un ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́ padà sí àmọ́kẹ́ tó padà wá bọ́lọ́run ẹ sàyé ẹ bí abùkátà ẹ wá àrísìkí wá sọ́dọ̀ èmi ọba wa àwọn ọba gbogbo wọn náà kọ̀sẹ́ nìkan tí jí láàárọ̀ tí ó wá jòkó lé tí ò ní wárísì kí lọ nítorí pé yóò jẹ yóò mú ọlọ́mọṣẹ́wá lálùbárà mọ́ṣẹ́wá lẹni tí ó mọ̀ owó ọwọ́ ẹni kó tó jẹun mọ́ṣẹ́wá ní ẹni tí ó di liability sọ́run àwọn èèyàn kọ́lọ́wọ́n ọba kó sínú ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn anábì ọlọ́wọ́n ọba náà wọn náà wárísì kíkàkí àrísìkú lẹ́yìnfẹ́ mẹ́lẹ̀ fọ́kàt gbogbo ń pè risk kọ́lọ́wọ́ bó fún yẹn ní islam arísìkí ni àlàáfíyàtò risk kí ọlọ́wọ́ bó fún yẹn lálàáfíà ara arísìkí ni alìlmù risk kọ́lọ́wọ́ bó fún yẹn nímọ̀ arísìkí ni alìmánu risk kọ́lọ́wọ́ fún yẹn ní imánu arísìkí ni alìkúlùkùl hasan kọ́lọ́wọ́ fún yẹn lẹ́ni tí ó mọ wáre arísìkí ni arísìkí pọ̀ lọ́dọ̀ ọlọ́ àmúwó ilà máa ń sábà pè lárísìkí tó lóhun ní bùkátà wa máa ó ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè lérí ibú àwọn èèyàn wọ́rì máa lérí àrísìkì àwọn èèyàn ṣàdúrà máa lérí àrísìkì àwọn èèyàn ti kú lójú ọ̀nà ọlọ́run tó dá àrísìkì àrísìkì lọ́lọ́run ni a ń wa lóòótọ́ àmọ́ lọ́wọ́n òfin kọ́ sọwádé lérí ibú ló fi ní fabtagu indala irisk ẹ máa wá àrísìkì wá sọ́dọ̀ ọlọ́run wá àbùdúhù kẹsì má jẹ́ sí ọbọ́ àrísìkù ìbádọ́lá ẹ̀yọ́ ọdún sún ọlọ́run ọba wa takaffalallahu bihi ọlọ́run ọba fúnra rẹ̀ ó ti parí àrísìkí rẹ̀ ọlọ́run ọba fún ara rẹ̀ ó ti kọ́ńtọ́ náà tẹ́ ìjáde láyé àtìgbà tó ti wà nínú ìyá rẹ̀ kò ní lé kò sì ní dí ìlú tó ti dá fún ọlọ́mọ àsìkò tí ó dá fún ọlọ́mọ iye tó ní kó tó kú láyé ọlọ́mọ iṣẹ́ tó ṣe tó gbowó ẹ̀ iye tó nà ń bẹ̀ ọlọ́run ti máa قال الله تعالى اللهم بارك في القرآن الكريم قال وما من دابة في الأرض ọlọ́run bá ní kò sí tí ń rìn lérí ilẹ̀ ẹranko ẹja ọmọ èèyàn àrìjànú illa ala Allahi rizquha illa ala Allahi rizquha gbogbo tí ń lọ tí ń bọ̀ pátá illa ala Allahi rizquha ọlọ́run bá ní ìntí ọjẹ ìntí ó mú ala Allah òun ọlọ́run bá òun ti gbé e lérí òun ala Allah ẹ̀yọ́ màyá ni ala Allahi bá lóhun ti rú lérí وقال تعالى الله الله سبحانه وتعالى إن صلنا القرآن الكريم قسما به الله تنبرا الله نوى في السماء رزقكم الله أباني أرزك تنواكا كتن لتن بتن دامولي يتلاقون لبوي وفي السماء نسمى لوا وما توعدون على الجنة لنسمى لوا وفي السماء رزقكم الله أباني أرزكي owó tẹ̀ ń wá ọ̀la success àbáyọ àṣeyọrí kátajà kájèrè bẹ̀ ọlọ́wọ́n ní wọ́n fi sàmà lọ́dọ̀ ọlọ́wọ́n lọ́wọ́n sàmà ọlọ́wọ́n ní pàṣẹ ẹni wọ́n bá ti pàṣẹ fún lókè sàmà fi kọ́ máa dáa fún òní wọ́n dáa fún lérí ilẹ̀ bẹ́ẹ̀ náà sì máa ń sọ pé ọlọ́run bá kẹ ọlọ́run bá sàánú ẹ̀ ọlọ́run bá ní bẹ́ẹ̀ sọ pé mo ṣe èmi náà mo ṣe bẹ́ẹ̀ bá tó sọ pé mi ọlọ́run kí mo ṣe pé nǹkan kan ló ṣe ọlọ́run ni rọ́ ni ìnà òlà hàkù èmi ni mo ṣe wọ̀fi sàmá yóò ti kòkò kọ́lá àrọ́bì lárúbáwá kan nígbà tó káyà yìí lárúbáwá oko a onímọ̀ni lẹ́sẹ̀ àgọ́dọ́bàlì jẹ̀lí ilẹ̀ hàtà halafa ó ní ta ní bí ọlọ́run bá nú báyìí tí ń jiyàn pé kò sáàlì kí lọ́dọ̀ ọlọ́run tí ń jiyàn pé ibì kan láti kí wà yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ta ní bí ọlọ́run bá nù tọ́lọ́run tí wọ́n ń búra tó ní fáwọn rọ́bì sàmá ìwà àrùn ẹ̀yìn wọ̀nyá mi nínú ẹ̀sìn ọlọ́run bá láàmú lẹ́nu Qur'an ọlọ́run bá ní inna Allaha wa razzaqu dhul quwwatil matin ọlọ́run bá lémi ọlọ́run bá èmi ni ọba tí rọ̀yàn lọ́rọ̀ èmi ní sọ̀yàn adolówó mo sì lágbára agbára mi nípọn gan ìròyìn ọlọ́run bá òun náà ní gbọ́lọ́ ọba ní sọ̀yà ń dọlọ́lá ní sọ̀yà ń dolówó ẹnìkan ò gbọ́dọ̀ tó sọ pé òun sọ bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú tọ́lọ̀ ń dá ò lè sọ yẹn dolówó ó lè rà gbé kí gbìyàn sọ dolówó ẹyẹ ilé ò lè sọ dolówó pẹ́pẹ́yẹ ò lè sọ dolówó ẹgbẹ́ awo ò lè sọ dolówó ìmá lọ lè sọ ògùn kò lè sọ dolówó gbogbo tó ń dì káàkiri kò lè bà dolówó náà ń tan rẹ ni ọlọ́run ni ọkọ̀ pé ó dolówó bí ọba ti sílá kọ́ ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ò lè dolówó mọ́ ọmọ yẹn ọ̀sọ̀ yẹn dolówó àbúrò sínétọ̀ ẹ̀gbọ́n kọmíṣánná bọ́lá ń bá ní lókè sánmà wọn ò sínú olówó wọ́n máa tẹ̀lé wọn lẹ́yìn náà ni àbúrò ẹnu sùúrù bọ̀dá fi ti yín lẹ̀ná títí tọ́jú ìlọ òun ní nǹkan kan sí fún nítorí pé àkọ́ sínú àwọn olówó ẹ̀yọ́ Islam ẹjẹ́ lọ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú arísìkí arísìkí wa àkọọ́lẹ̀ ti wà fún yẹtùlúbùkà kama yẹtùlúbùkà kama yẹtùlúbùkà kalmout arísìkí rẹ̀ ń wọ́ bí ikú ṣe ń wọ́ ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan táwọn ọlọ́wọ́n bá ní ó ṣẹlẹ̀ láyé ń bí yóò ti wà ní àkọọ́lẹ̀ ká tó yín ní inú kádàrá yín yẹtùlúbùkà mọ́ lọ lè sógun owó mọ́ tẹ̀fá mọ́ lọ lè darẹ̀ láàmú mọ́ lọ lè pààyàn mọ́ lè jọyìn politics láti máa kówó òlú jẹ láti máa kówó òlú sápò ọlọ́run bá ní ahum yẹtìmúnà rahmatarobika sáwọn èèyàn ni wọ́n máa ń pín ìkẹwà ni àwọn àwo ni wọ́n ń sọ pé àwọn ń pín ìkẹwà ọlọ́run bá ní kò sí èmi ọlọ́run ní ń sọ ní dọlọ́lá nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwa tá a pín ní ẹni a bá ti pín owó fún òun ní tá a bá ti pín kí gbogbo ayé láwọn sọ̀dọ̀ lówó irọ́ ni wọ́n pa kọ́lá sheikhun alhassan albasari nínú àwọn alfáwọ̀ ẹ̀sìn àgbà wọn tàbí'un alhassan albasari rahimahullahu ta'ala sheikh ni lamma alimtu anna riski la ya hudu gairi istarahat nafsi nígbà mo ti mà tó ti dá mi lójú pé arísìkì tèmi ẹnìkan ò ní mú mọ́ tiẹ̀ ìní máa wo àwọn èèyàn kí n máa wá banújẹ́ mo ti mọ̀ pé nǹkan lọ́ba ti kọ́ mọ́ mi bí òde láàárọ̀ yóò dé lọ́sàn-án bí òde lọ́sàn-án yóò dé lálẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wọ̀mí ní asibádo risk káwárísì kì í a ní kìí ṣe haram kò jí láàárọ̀ kọ wá jíjẹ mú lọ ẹ̀sìn ni ó nínú àwọn asibádo risk àwọn okùnfà téèyàn máa ń ṣe àwọn nǹkan téèyàn máa ń mójútó tọ́lọ̀ máa fi fúnyàn ní jíjẹ múmú rọrùn alákọ̀ọ́kọ́ tẹ́kù wallahi ta'ala kéèyàn lọ lè bẹ̀rù ọlọ́run bọ́bá ti jí láàárọ̀ tó fẹ́ lówó halal máa jí bẹ̀lọ́run ọba bẹ̀rù ọlọ́run ọlọ́run ni wa man yattaqillaha ẹni bá ń bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja àáfún lábáyọ nínú ayé wa yarzuqhu àáfún bọ́bọ́ wá rí ẹnìkan tí ó bẹ̀rù ọlọ́run ọba tí ń kówó jọ fa iná mazalika istidraj ọlọ́run ọba láà ọdẹ ẹlẹ́kẹ́ ni ọlọ́run ọba fún lówó ní láti fìyà jẹ ni kété pọ́lọ́ ń kẹ́ ipe kò kírun kọ gbọ́ àwẹ̀ tí wọ́n máa sọ fún yín pé ẹ̀yin tẹ̀lé fi ní gbolẹ̀ gan ẹ kọ̀ dá fún yín táwa àwọn tá a mutí gan tá a ságbèrè ní ojoojúmọ́ alówó dùn yín lọ wọn ní ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ẹni tó fẹ́ padì ẹ tó gbé ọ̀ka bàbá lọ́wọ́ àbí àgbàdo ọfẹ́ padìẹ níwà ń dà síwájú ẹ̀ adìẹ yẹn yóò lò kọ́ fẹ́ràn òun ni adìẹ òun ní mọ̀ pé arákùnrin yìí fẹ́ síkà fóun ni àbí arákùnrin yìí fẹ́ fìyà jẹun ni bí alámọ̀rí ayé ṣe rí nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbádọ́lá ìkọ́tẹ̀lì imán ìbẹ̀rù ọlọ́run ọba òun láà máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo wọlé ìtìmọ́dù àlẹ́yìí bí annahu warzak kágbára lé ọlọ́run ọba pátápátá ipi ọlọ́run ọba yìí òun nìkan náà ní máa ń sínà fún yàn má fi ẹ̀mí rẹ̀ sára kankan míì lẹ́yìn ọlọ́run ọba wa ipe yóò sínà fún lẹ́yìn ọlọ́run lẹ́yìn ìgbà tó ọba ti ń ṣiṣẹ́ ọwà gbára lé ọlọ́run ọba wa ọmọ wa ṣiṣẹ́ ọlọ́run ọba sọ ní Qur'an al-Karim ọlọ́run ni wa man yatawakkal ala Allah fa huwa hasbu ẹni bá gbára lé ọlọ́run bá. ọlọ́run ọba nìkan ti tó fọwọ́ hasbú Allah nìkan ti tó tọ́wọ́ ti gbára lé ọlọ́run ọba Allah tó sì níṣẹ́ lọ́wọ́ owó ti dé arísìkì ti dé Allah lóhun nìkan ti tú ọ mọ́tò wá arísìkì lọ́bọ̀ míì máa bàbá tó ń lọ lè bà ní pé kọ́sọ́ ọdọ lówó òun náà ní bọ́bá ní ni kò ní ìdòkó ní ugbó kọ́ máa jẹ́wé kọ́ máa jẹ́gbò owó tó bá mú lọ gan lòun fẹ́ sáyé mọ́tò tó bá rà fún lòun gan máa gùn akíndanidání yọ́ máa wá gbowó lọ́wọ́ akíndìdìrín nígbà tí òṣìṣẹ́ tàwíìdì nígbà tí ó ṣe àkídà islamiyya ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ìgbáratọ̀ lọ́wọ́ bá ó ṣe pàtàkì ó má wá àbáyọ owó lọ́bì kankan lẹ́yìn kó sàdúà kó sì múra síṣẹ́ anábìnilẹ́wọ̀ annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tẹ́ bá gbé ara ní ọlọ́wọ́ bí ṣe máa fún ẹyẹ ní àrísìkí tẹ́sùdù kìmáṣọ̀n yóò jáde láàárọ̀ lẹ́ni tí inú rẹ̀ pa wàtàróhùn bìtọ́nà yóò darí rọ̀lẹ́ lẹ́ni tí inú rẹ̀ ó ti kún fún oúnjẹ sẹ́mọ̀ pé ẹyẹ òjòkó lé o májòkó lé o kọlọ́n wárísì kí o ọ jáde lọ ni ọ níṣẹ́ ni ẹyẹ náà òjòkó lé bó ti gbára tọ́lọ́wọ́n ọba tó o àmọ́ ìgbára tọ́lọ́wọ́n ọba ẹyẹ ó ní agbára gan bóò lẹ yóò ṣe wá gbára lọ́lọ́run tọ́mọ èèyàn ní gbára lọ́lọ́run ọba wa ṣé ẹyẹ tó wá nílà aká ìjọ wa lọ ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn Islam lásìkò anábíwá suleiman alayhi salatu wa salam wọ́n ní arákùnrin kan bẹ̀ ìmọ̀ ń fọ́ àpáta ni ìmọ̀ ń fọ́ àpáta iṣẹ́ tó ń ṣe jẹun nu ó wá fọ́ àpáta níjọ́ kan ó wá bá kòkòrò àwúrèbe àti oúnjẹ bí ọkà bàbà àti omi lẹ́gbẹ̀ẹ́ kòkòrò yìí nínú àpáta arákùnrin wá rò pé ìmọ̀lá ilé yìí ó gbé kòkòrò tá a wí pẹ̀lú àpáta tó wà lérí ẹ̀ ọwá gbé lọ́dà Suleiman alayhi salatu wa salam nígbà tó dọ́dà nẹ́bí Suleiman anẹ́bí Suleiman sẹ̀mù fọlọ́n fún lágbára kọ́mọ bá àwọn ẹranko sọ̀rọ̀ ni wọ́n bí pé bó lórí bó lórí tó òfin bẹ lábẹ́ àpáta tí Ọlọ́run bá sì mú jíjẹ mú wa fún ọ tí ó gbàgbé rẹ̀ Ọlọ́run bá òun ìgbàgbé òun Ọlọ́run gbàgbé ẹnì kankan nínú gbogbo yín lára òun máa ń bẹ Ọlọ́run bá sì máa mú oúnjẹ wá fún un odidi ọdún kan lòun fi jẹ́ omi tó wọ́n sì mú náà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ òun yìí wọ́n máa ń dá bá ti ń fi abdi illa alọ́láhì rìskóhà ọlọ́run bá ní kò sí ti ń mí tó wọn ọlọ́run bọ̀ ní profile tí ó jẹ fún adébúwa sulemanu aleyhisalatu wasalam ó ní ọ̀dà àmà bèrè ọlọ́run pa bódodo ni wọ́n wá fi sínú gíláàsì kan wọ́n wá fún ní ọkà bàbà mi wọ́n tún fún lómi ìgbà tí ó di ìgbẹ̀yìn ọdún ó sì ti sọ fún ọ tẹ́lẹ̀ ó ni wọ́n máa fún òun bẹ́ẹ̀ nígbà tó di ìgbẹ̀yìn ọdún ó ti jẹ ìdajì nínú ọkà bàbà ó ti mú omi kò dájì adé musulman ní sọ ṣe pé ọ sọ pé ṣébí ntọ lọ sọ pé ẹ̀yìn tó ọmọ ìjẹ lọdún ni ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàna ó ní Allah ni mo gbára lé mo sọ pé bàlá àbá bọ̀ ń bọ̀ náà ni bàlá àbá ní ẹgbára tó wọn ọkẹyìn náà ni ó ní ó lẹ́yìn mo gbára lé ìgbára ọmọ nítorí alẹ́lẹ́gbẹ́ mi wá kẹmọ́ padà wá mọ́ magbára ti ọ̀gá rẹ̀ magbára ti bàbá rẹ̀ magbára ti ọkọ rẹ̀ àti ìyàwó ẹ̀ magbára tọmọ rẹ̀ má sì gbára ti àwọn tó ti gánú ẹbí yín ọlọ́run ọba Allah ni ọgbára ti alhayy alaye alladhi la yamut ọlọ́run wa tawakkala ala alhayy la yamut ẹgbára lé alaye tí ò ní kú ẹ̀yìn miami ìgbára lọ́lọ́run ni magbára lé àwúre èyí tán máa ní ọmọ fi fọwọ́ èyí tán ní kọ́ ọmọ fi fọra èyí tán ní kọ́ ọmọ wẹ̀ lóru ẹbu àti gbogbo ògùn owó tẹ̀ ń ṣe ká máa sí gbẹ́rẹ́ máa tẹfá ká kọ́ ọmọ lọ́dẹ̀ bá àwọn bàbá tí ọ̀gbọ́n tí ọ̀gá máa gbowó lọ́wọ́ rẹ̀ ká máa fi jẹun àwọn fún jálàbí kọ́mọ lọ́wọ́ sọ Islam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àtibábò rísìkì àti sáré fítà lẹ́yìn ìgbà tá a bá ṣàdúrà tán tá a gbára lé ọlọ́run ọba tán ìtókù tá máa ṣe ẹ̀jẹ̀mà òun náà ni ká máa wá máa ṣiṣẹ́ sórí ó ní tọ́ ń ta o ó sì ní tọ́ ń ra àdúrà nìkan ọ̀ràn kò sọ́kanú àwọn ànábì ọlọ́run ọba wa tó jẹ́ pé àdúrà nìkan ní ń ṣe sọ́ kò níṣẹ́ kò sínú àwọn ànábì ọlọ́run kò sínú àwọn ẹni rẹ̀ àdìjànú ò ní gbówó wá fún ọ àfi tí ó bá lọ lè jalè ẹ̀yọ́ máa yá mi nẹ́sì Islam alẹ́wàzí ìfàtò iṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ lọ́fíìsì ara sẹ́ni kéèyàn máa dákó ara sẹ́ni kéèyàn máa ṣòwò kọ́ máa rà kọ́ máa tà ara sẹ́ni kéèyàn máa ṣiṣẹ́ ọwọ́ ara sẹ́ni Ala ìláàjì òun náà ni kọjẹ́ pé èyàn máa ra nǹkan ìwòsàn èyàn máa wá fi mú àrùn kúrò lára àwọn èèyàn ara ni wájibun ala kulli man ya'ish gbogbo ẹni tí bá ń bẹ nílé ayé ọ̀rá yẹn ni kó níṣẹ́ ó níṣẹ́ kan ó ní tọ́ ó ní bọ́bá kẹ́kọ̀ọ́ náà ni tọ́ lọ́lẹ́jì rẹ̀ òun ṣiṣẹ́ náà ni ọlọ́run ọba ọlọ́wọ́n bá ní wọ̀lẹ́bí já àdàlákùnmù àrídọ̀dàlúlà èmi mo ní kí ilẹ̀ ọ̀rọ̀rùn fún yí kẹ́ máa tẹ irí rẹ̀ kẹ́ máa tẹ irí rẹ̀ kẹ́ máa jáde kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ fàmùsù fi màná sí ibi ha ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa wà ń tẹ́jẹ wà kúlú mi rìsíkì yìí ẹ máa wá ní tuntun ọlọ́run káàkiri wọ́n ilé yìí nùsùúrù ọ̀dọ̀ mi lẹ́ padà wá ẹ padà kú wà mákẹ́ tó kú fàmùsù fi màná sí ibi ha wọ́kùlù mẹ́rin sí ẹ ma wá rízìkì ọlọ́run káàkiri ayé alukur'an ni anábi ní bárakàláhù lé ummati fi bukurihi gbogbo àwọn ìjọ mi tí wọ́n bá ń jí jáde lọ bí iṣẹ́ láàárọ̀ láàárọ̀ ọlọ́run máa bá mi fàlùbáríkà ṣiṣẹ́ wọn anábi ti sàdúrà yẹn kalẹ̀ fẹ́ni tí máa ń jáde lọ bí iṣẹ́ ẹni tó kásùbà àtà tó tún yí sọ borí tó tún lọ lè sùn òun ọ̀lẹ́tọ̀ sàdúrà yìí òun torí pé ó máa retí àwọn tó lérí iṣẹ́ wọn àwọn tí wọ́n ń lọ kí wọ́n dé ọmọ wa jagbà lọ́wọ́ wọn bí ọba jó lè ló sì jalubára ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ Islam tọ́lá burúkú jihadi ìmọ̀ wádìí kíkà kí gan láti fi tọ́jú ọmọ tọ́jú aya tọ́jú ìyàwó tọ́jú ẹbí tọ́jú òbí tọ́jú ẹ̀sìn tọ́jú aya àwọn tálíkà àwọn tí ò ní ká máa ṣàánú wọn wọ́n ní jihadi gan lòun náà arákùnrin kan bọ̀ njọ́ kan ló bẹ̀rẹ̀ sí lágùn làwọn sọ̀rọ̀ wa ní ah, ah gbogbo ogun tọ́nu láyìí ogun iṣẹ́ òjọ́ rẹ̀ ogun iṣẹ́ òjọ́ rẹ̀ ká pé ọwá lógún ẹ̀sìn lọ́wọ́ á sí wàhálà yìí síbẹ̀ ìbá sì dà ànábì ni ṣe alárakùnrin yẹn tó bá jẹ́ pé àníyàn dáadáa ló bá ní ó fẹ́ tọ́jú bàbá àtìyá ẹ̀ ó sì fẹ́ tọ́jú àwọn ìyàwó àtọmọ ó fẹ́ ní àrísìkí lọ́wọ́ kó lè bá ká ojú kúrò lọ́dọ̀ àwọn èèyàn tó ní àdáìfà àdìkàfáàf ànábì ni fọwọ́ fi jihad jihad kan lòun náà ń ṣe ìyẹn jama ẹ̀rọ wa la yajlisu wahidun biduni amalin wa sa'i ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ò ní jáde òun ò ní ṣiṣẹ́ ọ̀tajà ọ̀rajà òṣòwò ọwá ní ìwọ ti kéhùnkowó òtún nílé kí ó tọ́ ń kọ́ àwọn èèyàn ọwá jòkónú yàrá àbí náà ni tí ò níṣẹ́ lápá tí ó sì wáṣẹ́ ọwá jòkó sínú ilé ọwá ń retí àwọn tó ṣiṣẹ́ adìyọ jáde yọmọ wa tí ó jẹ lọ ẹ̀rí àwọn alágbà náà wọ́n lọ wọ́n mọ wa tí wọ́n jẹ lọ ẹ̀rí àwọn ewúrẹ́ wọn jáde wọ́n mọ wa tí jẹ lọ kódà ajá yọmọ fẹnu túlẹ̀ káàkiri òun náà wa tí ó jẹ ìdòkó nílé pẹ̀lú ìgbàratọ̀ lọ́wọ́ bá nìkan ó bá jalè àyàwó náà tàwọn ẹranko gan wọn bá bí ṣe tó nínú bá àwọn gbogbo ẹlòmíì síbẹ̀síbẹ̀ tó bá ti dọ̀rọ̀ ajẹun gbogbo ni wọ́n níṣẹ́ ọwọ́ anábí wa adam kana muzari'a wọ́n anábí wa adam alayhi salatu wa salam àgbẹ̀ ni wọ́n wọ́n ní fáàmù tí wọ́n dákò wọ́n náà mú kan bẹ́ẹ̀ wa kana nuhu najjaran wa khabbasa anábí wa nuhu wọ́n ẹni tí ọkọ kápẹ́ntì ọgbọ́dọ̀ máa ń kàn bá wọn ní iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí ń jẹun náà wakana zakariya na jaran anabi wa zakariya wani kápẹ́ntà làwọn náà eh wakana idris khayata anabi wa idris wani telo ni wọn àwọn ọmọ aránsọ ládùúgbò ni wakana nabiyullahi shu'aibu wa musa wa yunus wa lutu wa sulaiman wa ishaq wa yaqub wa muhammadun sallallahu alayhi ajma'in

gbogbo àwọn níbi kàálẹ̀ yìí wọ́n ni wọ́n máa ń sin ẹran Muhammad sallam nínú ìta rẹ̀ wọ́n máa ń tẹ̀lé Abu Talib lọ́lẹ̀ sọ́wọ́ ó tún tẹ̀lé mẹ́ sàrátù pé arákùnrin kan tí yọjẹ́ ọmọ ọ̀dọ̀ Khadija ó máa bá a lọ́lẹ̀ sí bísínẹ́sì wọ́n jọ ń sòwò nígbà Khadija fẹ́ tán wọ́n tún ń sòwò ó jẹun kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ó sì wọṣọ ó sì gbénu ilé sá lókùgbà tẹ́mi ọ̀bá ti tán lára rẹ̀ ó ní bùkátà sí arziki wọ́n wá lè rí arziki àti kò níṣẹ́ lọ́wọ́ jama ẹjọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọsọ̀wà lálùbára o àwọn anábí ọlọ́wọ́ bá là ń sọ yóò káàfà kan wọ́n sọ pé òun òṣìṣẹ́ o wọ́n ma kọ́ ní kí ó tó ma wáṣẹ́ kó lè bá tó ra wọn má di alùbára mọ́sáàsì o risalatu nabawiya àwọn iṣẹ́ ta ní ọjẹ́ mọ́sálásí pọ̀ gan-an táyọkọ́ ọmọ tọrọ bára kọ́ ọmọ sàdọ́ ìyá alágbájá mọ́ wá lọ́njọ́ dáa fún wọn àwọn tó mọ́ wá kò ní dáa fáwọn àbí ẹ̀yọ́ ma yá mi Islam anábíwa Ilyas kánà na sájà sáwò anábíwa Ilyas wọ́n láwọn tí wọ́n máa hun aṣọ ni anábíwa Ibrahim aleyhisalatu wasalam kánà tajiran lil akinisha wọ́n ní aṣọ tí wọ́n ti ràn àwọn aṣọ tí wọ́n ràn àwọn aṣọ tí wọ́n ti Ibrahim ń ta àwọn stof anábíwa Isa tí wọ́n kò ní Jesus kánà járan ọmọ nǹkan pátákó kápẹ́ntà làwọn náà Allahu akbar kánà dáwúdù haddada anábì wa dáwùd wọ́n ní wẹ́dà làwọn àwọn ó jórin wọ́n jórin wọ́n jórin mọ́ra wọn wọ́n sì tàwọn ìjẹun lẹ́yìn wọn lè jíṣẹ́ ọlọ́run bọ́ọ̀ bá ti ní iṣẹ́ lọ́wọ́ tó bá lòun jíṣẹ́ ọlọ́run dáwà tó ń seun lọ́ máa jẹ ọ́ máa sun ọ́ máa wá jẹ ọ́ wàá jẹ tako tó lọ́rùn tó bá dọ̀rùn kò wá nísìnyí kankan lọ́rùn mọ́ nítorí tó ń sẹ̀mí tọba ti wá dà níyà kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìkómọ kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìgbéyàwó kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìsìnkú kí wọ́n mú ọ lọ́wọ́ lọ́dọ̀ àwọn tọ́lọ lè kí àbáwọn tọ́wá kí ọ tọ́wá bèèsì ayé rẹ̀ lérí báárà àbáárà yìí kò lè pè rẹ̀ lọ́dọ̀ alẹ́ nítorí pé gbogbo àwọn tí wọ́n ń fún ọ dojoojúmọ́ káwọn náà rí tí wọ́n bá fún ọ lẹ́yìn wọ́n lè má fún ọ lọ́la ó ní iṣẹ́ lọ́wọ́ o gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run láǹkà yìí ká tó wá pẹ́ni tí ò sí ẹ̀jíṣẹ́ ọlọ́run kan tẹ́lẹ̀ ọwọ́ wọlé ó lè sùn lẹ́yìn àṣùbà kọ́lọ́mọ́sẹ̀ sọ níbẹ̀ o kana rasulullah sallallahu alaihi wasallam yaqul anabi sahaba sahaba ran doka anabi ni ma akala ahadun ta'aman qat ẹni ko ni jẹun khairan tó sì jẹun jẹ tó da tolo ne fe si jùlọ min an yakula min amali yadi tó tó nje te yan ban jẹ ni bi ogun ẹni ó ṣe wàhálà ó wá gbawo ó wá tin jẹun anabi ni kò sí oúnjẹ tó da tó oúnjẹ tó jẹun wa inna nabiyallahi daud ẹ̀rẹ́ anábì ìdáhùdá ni káàna yá akulu min amaliyẹ́dì ń jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ amaliyẹ́dì kìí ṣe dáwà ní amaliyẹ́dì ń dórin papọ̀ ní amaliyẹ́dì anábì sàlọ́sánlá ó níbẹ̀ yìí ti máa jẹun o kọlọmọsà sínú aláàlífẹ́ ní kọ̀ọ̀kan wa imam buhari olóògbé hadith yìí wa wọ́n alama annaka in lam ta'amal tas'a wara al-amilin tó ọba ti níṣẹ́ lọ́wọ́ ọmọ rìn ọmọ sáyẹrẹ́tẹ̀ láwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní wọ́tẹ́sirúkọ abuwaba wàtẹ́tìrúkú abuwaba làámìlì bọ́ọ̀ bá ti níṣẹ́ lọ́wọ́ ọmọ lè kalẹ̀kọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní àwọn lọ́bí iṣẹ́ ìwọ́dòkú ńlé tí wọ́n bá darí ọmọ lè tọrọ bára lọ́wọ́ wọn nítorí pé wọ́n náà náwó ọlọ́mọsọ̀rọ̀ alùbára torí pé wọ́n ní gbogbo wọn pátápátá wọn ò pé ogún dànẹ́bí pé kalẹ̀ yìí títọ́ wá ráyè máa wá máa tọrọ bára ká ní gbogbo ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe Abubakar Siddiq wọ́n ní kọ́dá aṣọ tí wọ́n tí ìran ní ta àwọn stọ́ọ̀fù lòun náà ta bí Ànábì wa Ibrahim ẹ̀yọ́ maya mi Islam Abubakar olówó ni Umar bin Khattab dalali ni dalali òun náà businessman tí wọ́n ra ọjà tí wọ́n ra àwọn goods láti àwọn ìlú kan wọ́n lọ lè ta nílùú mi dalali ni Jalal òní Umar ibn Khattab ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Usman ibn Affan Usman ibn Affan olówó ńlá ni Abraham ibn Auf olówó ńlá ni nígbà wọ́n dé Madina kálukú ń pé ilé ní ilé ní ọgbà ní ẹgbà nǹkan owó ní Abraham ibn Auf ní dùlú ní ilá aswatikum ọjà yìí ni ẹjúwe fún mi mo di owó lọ́wọ́ ó sì rajà ó sì gba sọ́ọ̀bù ó sì kó síbi ọbẹ̀ sì jòkó ńbẹ̀ yìí sì ń ta àwọn eléyìí mubashsharuna bil janna àti fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì pé wọ́n wà lìjẹ́nà síbẹ̀síbẹ̀ náà yà àmàlúùrù wọn ṣiṣẹ́ kí n tí wọ́n jẹ kó lè bá a máa ali ali bin abi talib radiyallahu anhu kana khabbaza wọn làwọn náà máa ń ṣe búrẹ́dì wà kana hasra bi'r wọ́n ti máa ń gbé kànga fáwọn èèyàn wọ́n ti máa ń lọ bí àpáta wọ́n máa ń yọ ọlọ tí wọ́n fi ń lọta àtàwọn nǹkan mìíràn tó lè wúlò látara àpáta wọ́n máa ta fáwọn èèyàn náà fi ń jẹun ali ana anabiwa muhammad sallallahu alaihi wasallam zubairu bin al-awwam kana Zubair ibn awam awwam láwọn sàhábà ni tí wọ́n dìde tí sáwọn kèfèrí tí wọ́n ṣiṣẹ́ fẹ́ sin ọlọ́run wọ́n láwọn télọ̀ ni wọ́n Amr ibn iná àwọn sàhábà ni kana jazzara wọ́n ní bàbá alápàtà ni wọ́n àwọn máa tẹran wọ́n rẹran wọ́n ó sì pa wọ́n máa wá ta fáwọn èèyàn ládùúgbò ibi àwọn sàhábà ti ń jẹun rẹ̀ o kìí sí ilé o ibi àwọn sàhábà ti ń jẹun ni o kìí sí pé wọ́n máa lè jókòó tí àwọn olówó ta fẹ́ jíṣẹ́ fún àwọn olówó ta fẹ́ jíṣẹ́ fún ta ní ìtọrọ bára lọ́wọ́ wọn wọn ní gbọ́n tó ń sọ́wọ́ alubára kan ò lè déwájú rẹ̀ sí kó fún olówó tán kọ́ máa kó ń fẹ́ gbọ́ mọ̀ràn ọwọ́ sọ fún pé sọ gbádùn bí wọ́n bá ní mọ̀nà dáadáa ni ò ní lówó mẹ́ gbogbo àwọn olówó tẹ̀lé bá ti lọ lè ká mọ́lé wọn ní gbọ́wà sí yín o gbogbo àfáà ọba jí sí ọlọ́run ọba yóò kọ́ sí àwọn ànábì ọlọ́run ọwọ́ máa jí sí ẹ̀rẹ́ nítorí ọlọ́run ọwọ́ wọ́nà tó ti máa jẹun nírọ̀rùn ọwọ́ wàá ọ̀rọ̀ tán ó kú lè rí mímbà rí kálukọ́ máa gbé yẹ̀wò àmọ́ tí wọ́n ti màkọ́ ọ̀dà wákà wọ́n béèrè owó lẹ́yìn ìgbà àwọn bá ṣe tán kò sí nítorí ọjọ́ wọ̀n wọ́n létí o kọ́lọ́mọ́sà tún gbogbo àwọn afáàṣe táàfẹ́ mọ̀kọ́ àwọn sàábà máa ń ṣiṣẹ́ ọlọ́mọba ni ya ayyuhal ladina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo níjọ jímà ìdánù díyàrí sọ́láàtì ní yaumil jumu'a tó bá dìjọ jímà tí wọ́n bá ti pè rún ẹlẹ́ẹ̀kejì tí ìmáàmù ti dé ní mímbà fasa'u ila zikrillah ẹfisẹ́tẹ̀ ń sílẹ̀ ẹ tara sàsà ẹ máa lọ mọ́sálásí kẹ́ni gbọ́ kútúbà wàzárò lè bẹ́ẹ̀ à kẹfì títà rírà ẹ̀fílẹ̀ ajẹ́pà àwọn sàábà ń tà wọ́n rà Allahu akbar wọ́n kó jama'u bayna dunya wal akhirah wọ́n wá pa ayé àtọ̀run papọ̀ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana ni ọlọ́nà ọlábayọ tọ̀rọ̀ náwó ọlọ́ni bàyíká kúríyá ti sọ́lá kí wọ́n bá kírun tán tí ìmáàmù sálámà tán tẹ́ẹ̀sẹ̀ náfìlà tán tẹ́ẹ̀sàdúwà tán fàntẹ̀ṣìrú fìlárì ẹgbà erí ilẹ̀ ọlọ́wọ́n bá lọ ẹfáká fọ́pùtẹ́gù mi fọ́dílìlá ẹ máa wọ́ ọlọ́ọ̀lọ́n káàkì kí náà ń pè lọ́la ọlọ́n adìsíkíní ẹ padà sẹ́nu sẹ́yìn jama'a alhalal ọlọ́run bá ní mo ṣe títà rẹ́rà mo ṣe ní ẹ̀tọ́ wa harrama àrùbá ká máa gbowó èlé ká máa fún yàn lówó èlé mo ṣe lè wọ̀ nítọ́lọ́run bá ṣe ní ẹ̀tọ́ èèyàn gba aládá ń bẹ bó jẹ́ pé ìtọ́ bá ṣe léwọ̀ èèyàn gbẹ̀sẹ̀ ń bẹ àtàsáwùl haram fi hàn dàdín wọ́n mọ̀ zẹ́lẹ̀tù ká mú báárà níṣẹ́ wípé wọ́n mọ̀ lọ́dọ̀ àǹtí ẹ ọ̀dọ̀ ẹ tí wọ́n ń ṣiṣẹ́ wò dùn kólẹ̀ ó di liability sí wọn lọ́rùn wọ́n ma làágùn wọ́n ma lọ wọ́n ma bọ̀ ìwọ́n ma wá lọ lè gbowó wọ́n ma ná ọwá sọ bára díṣẹ́ ọ̀tọ̀ ní pé àwárà lọ́wọ́ pé a fẹ́ establish business èmi fẹ́ dádúró èmi fẹ́ máa bẹ̀rẹ̀ òwò ṣíṣe ẹ̀nà lọ́wọ́ èyí ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tako wọ́n ma sá ìlà ọlọ́run kéèyàn sọ báárà díṣẹ́ tí ó máa ṣe tọ́jú pé báárà gangan ni iṣẹ́ tí máa ń jí ṣe tó bá ti kú olóṣòdì yóò bọ́ sí Mùṣín láti Mùṣín yóò bọ́ sí lọ́rin yóò máa wá pe àwọn èèyàn yóò máa jàmá àmúwàlàhùn yóò máa gbowó wọn jọ òun máa ná kò wá ní ṣiṣẹ́ kankan lẹ́yìn tí ń ṣe eléyìí haramun fi hadha di ẹ̀ṣẹ̀ ni wọ́n máa zálàtù ìyẹpẹrẹ ni a ń sùbẹ̀rẹ̀ mẹ́rin àwàm àfáà sùbẹ̀rẹ̀ mẹ́rin àwàm tá a pè ní tẹ́lọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rí wọ́n gbà àdéhùn kan wá wọ́n lá láàáyá àkótá àhàdùkùn àhàbùdà kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ mú okùn tó ṣe digi tí ma yá tìlì jábàlá fàyà àti àbí husna min hatobin ala zaharihi fayyabi aha kẹ́ mú okùn kẹ́ wá lọlẹ̀ fi digi kẹ́ wá digi náà sí ẹ̀yìn yíráyì kẹ́ẹ̀fẹ̀yìn pọ́njí kẹ́ máa wá

gbogbo àwa táwọn wá báyọ ọlọ́mọ́sà ìsinà fún wa gbogbo agọ́lọ́n ti gbíga ọlọ́mọ́dáwà padà sẹ́yìn ọ̀nà òun lé àná ọ̀tọ́jú ìyàwó ẹ̀ ọ̀tọ́jú bàbá ẹ̀ ọ̀tọ́jú ìyá ẹ̀ ọ̀tọ́jú àbúrò àtẹ̀gbẹ́ ẹ̀ ọ̀tọ́jú àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀tọ́jú àwọn tálíkà bọ́dà ọ̀tọ́jú ẹ̀sìn ọ̀nà oṣù mọ́sálásì gbogbo eléyìí

bọ́ọ̀ bá ti ń pè ọlọ́run lọ́wọ́ mọ̀sán tó ń fẹ́ ya razzaqu ursuqni ya latifu ulutufu bi ya fattahu iftahli bó ṣe máa wí nìyẹn wọ́lọ́wọ́ ọba alárìsìkí fòmìlà àrìsìkí ó ní máa sáré máa sáré kò sí nọ́mbà tó lè pè tí ó wà kún ọlọ́run lójú nínú àwọn àdúrà tẹ́yẹ máa ń ṣe òun náà asmaul husna àwọn orúkọ ọlọ́run ọba yìí ká máa fi pe ọlọ́run ọba nínú ẹ̀ tó yẹ kasratul istighfar kájí astaghfirullah pọ̀ ọlọ́ni fàkúlù stakfiru rabbakum innahu kana gaffara ẹ máa wọ́n foríjì lọ́dọ̀ ọlọ́run ọba aláforíjì lọ́lọ́run ọba wa yursil samaa alaykum midrara ọlọ́run ọba yóò mú àwọn ìkẹrẹ wá fún yín látòkè sánmà wọ́n yóò mú dídìkún bí amúwàl yóò fún yín ní àwọn owó wọ́n bá níyìn àtàwọn ọmọ dáadáa wọ́n yẹjẹ́ anabi wa la amala nínú hadithi rẹ̀ anabi ni man akthara al-istighfara ẹni tó bá jẹ́ pín àdúrà tí máa ń ṣe jù láyé rẹ̀ lọ́sàn-án lóru astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ja'ala Allahu lahu min kulli hammin faraja ọlọ́wọ́n bá ti máa ń bẹ nínú ìbànújẹ́ kan ọlọ́wọ́n yọ kó bẹ̀ wa min kulli dhiqin makhraja tí máa ń bẹ nínú àhámọ́ kan àhámọ́ ayé gbèsè ọlọ́wọ́n bó fún lábàáyọ wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́wọ́n bó wàá mú àrísìkí wá fún níbi tí ọ̀fọ̀ kàn sí asitaka fún un la ọlọ́run máa fi ń sinà fún yẹn tọ́lába ahadu salaf min ibnihi àyẹ́kọ̀dọ́yà àyẹ́dọ̀wàlá lẹ́kọ̀ọ́dọ́ ìdẹ́yìn ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ nínú àwọn salaf ọ̀sọ̀ fún ọmọ rẹ̀ torí pé ń sin lọ́hùn ó ní wọ́n máa jẹ gbèsè pọ̀ gbèsè lọ́mọ́sá ìsàn fọmọ ẹni kọ̀ọ̀kan wá àdẹ́yìn zullu na'ari gbèsè zulun النهار، wà kọ́lẹ̀kùn fìlẹ̀ ìtìjú ọ̀sán ní gbèsè bẹ́ẹ̀ ni ìtì máa ń ká orun kúrò lójúyàn lóru oná ní gbèsè ẹni bá jẹ gbèsè tí ń rìn káàkiri tí ń san wo àwọn onígbèsè rẹ̀ tí ń wò wọ́n nígbà tí kò ní san mọ́ kò ní tìjú lóru orun ọgbọ́dọ̀ máa kùn ọ́ nítorí pé bọ́ọ̀ bá san gbèsè láyé ó san lọ́run ẹ̀yọ́ miami arákùnrin wá jẹ gbèsè ó ní ọmọ mi mọ́sẹ̀ ìsàdúwà fún mi ọmọ rẹ̀ wá ní kí ni ká fi sàdúwà fún bàbá ní kúl astaghfirullah tọrọ àforíjì fún mi ọmọ wá ní àá ẹjẹ gbèsè ní tọrọ àforíjì fún mi sọ́lọ̀ lẹ́sẹ̀ ní tí báwọn ìlẹ́jọ́ ló bàbá yẹn ní ọ̀dá nǹkan kama ọmọ tí ń jẹ́ stigfar bó bá ti fèrè jìyàn kọ́kẹ́ èèyàn lókù tó bá ti fèrè jìyàn yóò san gbèsè mi ọlọ́mọsà san gbèsè wọn ni kọ̀ọ̀kan wa allahumma kini bi halalika an haramika wa agini bi fadlika amma siwaka o mata numa ne allahumma kini bi halalika an haramika wa agini bi fadlika amma siwaka addu'a ta ma sefun gbèsè nu lẹ́yìnà ìkan bá ìṣẹ́bọ́ àwọn onígbèsè ń sin ọ wọ́n fún ọ ní ìwé lẹ́nu iṣẹ́ ọwá jòkó ní orí kan ṣe kan la hawla wala quwwata illa billah òun náà lọ́mọ fi panu la hawla wala quwwata illa billah nínú àwọn àdúrà tẹ́yẹ máa ń ṣe tọ́lọ́mọ fi sínà fún yà ó náà ni àdúrà kátà ابن عبدك ابن أمتك ناشيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاها أذني الله أكبر وذهاب همي anábì ní èyí ò ní wí bí mo ṣe wí yẹn àfikọ́lọ́wọ́n ọba kọ́sọ ìbànújẹ́ rẹ̀ dìdùnú gbogbo lè ṣe lóhun kò sí tí yọ́ máa ṣe ọlábúrú nínú ìbànújẹ́ tó bá ti wí ọlọ́wọ́n bọ́ sí yọ kó mẹ́ lẹ́yìn náà gbogbo àtọ́ bá ń fẹ́rí kalẹ̀ máa bèèrè àrísìkí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sínà fún mi láìra ilẹ̀lá kàkídà ní dáníọ́ ma ń gbó lọ́wọ́ akíndé dẹ̀rẹ̀ ní àdúrà lọ́wọ́ ma ṣe lọ́wọ́ fèrè kalẹ̀ kò sígbà tó súnmọ́ lọ́wọ́ bá tó túgbà tó fèrè kalẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà al-istikhara qabla shuru' fi ayi tijara aw fi ayi amal gbogbo òwò tó bá fẹ́ ṣe gbìyànjú kó ma ń ṣeraka méjì lérí owó tẹ́nìkan ṣe tó jèrè ń bẹ ẹlòmí ò kọ́lé epo sí yóò máa rówó ń bẹ bí olè kìí sì sọlẹ̀ ẹlòmí ò sì kọ́lé epo gbèsè ní ọ̀jẹ̀ bọ́ bẹ́ ẹlòmí ò máa tari yóò máa tari yóò máa ta mọ́tò yóò sì máa jẹ gbèsè ẹlòmí ò sì máa tẹ̀ éédú yóò sì máa da fún éédú yóò máa ta pákó yóò sì máa da fún ọwọ́ àtàlákà méjì lè ṣe tọba fẹ́ ṣe ọwọ́ àbẹ ọlọ́run ọba tọba jẹ́ pé orí bá bẹ́ẹ̀ àbẹ́ òṣèré ń bẹ̀ èyí tẹ́gbẹ̀rẹ̀ bá ti mú lẹ́yìn ìgbàdá máa ṣe lọ ká wo àdúrà istikhara nínú tírà citadel al-isnul muslim ẹ̀yìn wọ̀nyá mi ẹlẹ́ẹ̀kẹ́rún nínú àwọn ọ̀nà àsìbábù risk tí ọ̀nà bí ma ń sí fún ìyà alìkáràmù wọlé jùd òun náà ní kí wọn náà máa tọrẹ tó bá ti fẹ́ kó wọ́n máa sí fún ọ wọ́n náà máa sí ọ̀nà fáwọn èèyàn látara ọrẹ tààtàọ́ ọmọ ìyá mi bá ń pé ogun owó ogun owó lọ ń wá kọ́ ọmọ náwó náà wọ́n ń pè ní ọ̀nà tówó fi máa

máa tọrẹ ọ̀fẹ́ lọ lè gba 1 million 1.5 million ọ̀fẹ́ lọ lè gba 2 million ọwọ́ adé bus stop àdúgbò yín ọwọ́ aṣẹ́ five naira lọ́nà márùn ọwọ́ ń fọlọ́ bára ọwọ́ ń kó sí sàárà sàárà kọ́hùn ọmọ ìyá mi náwó wọn náà mú owó owó ńlá kó o fi dùn yẹn nù two thousand alápapọ̀ ọ̀rọ̀ àmọ́ lọ́wọ́ alùbárà ọmọ àwọn pé ah bó o ṣe ń lọ yìí yìí lílọ bíbọ̀ rẹ̀ ó sì dá o bó ń lọ yìí onye pẹ̀lú yọ̀ndà lọ́wọ́ bá wá yẹ́bùn adam wọ́n ma nábi adam áfíkì máa ná wọ́n fàkà aléìkì wọ́n ná fún wọn náà sọ ma pé báwọn kan sí ń tọrọ lọ́wọ́ rẹ pé kó fáwọn bẹ́ẹ̀ náà ni wọ́n náà fọkàn sọ́dọ̀ àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá bó ṣe lọ́nu ni ilallahi al ọlọ́wọ́ bá nìkan tí ò ní bùkátà ilallahi muntaha ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo wa darí bùkátà lọ asọ́mad onìkan ní jẹ́bẹ̀ ọba ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ miami rahamu manfil adi rahamku manfil sama bẹ́ẹ̀ bá ti ń sànú àwọn tó wà lérí ilẹ̀ àwọn tó wà lókè náà ọmọ ránṣẹ́ àánúṣẹ́ yìí náà wọ́n bá ti fẹ́ gbaṣẹ́ wọ́n náà máa fún àwọn èèyàn ṣẹ́ tó bá ti fẹ́ lówó wọ́n náà máa bù àwọn èèyàn lówó nínú àwọn ọ̀nà tó yí asbabu risk nínú àwọn asbabu risk sílẹ̀tọ̀ arham òun náà ni kéèyàn ọmọ sókùn ẹbí pọ̀ anábi ni máa sarrahu ayubu sọ́tọ́láwú fi riskihi ẹni bá fẹ́ kí kátẹ́ ọ̀nà arzikí ilẹ̀ fún ayubu sọ́tọ́láwú kátẹ́ kọ́ máa sokùn ẹbí pọ̀ especially bàbá rẹ̀ àti ìyá rẹ̀ especially ìyá rẹ̀ anábì wa Isa alayhi salatu wassalam ó ní wa barran bi walidati wọ́n dá mi lẹ́ni eré sí ìyá mi èèyàn dáadáa ni mí sí ìyá mi walam yaj'alni jabbaran shaqiyya wọ́n ò ṣe mí lẹ́lẹ́rí ibú àti ọmọ tí kò ní ká àwọn àfáà ní bí ọ̀nà bá ti ń dàrú mọ́yàn lọ́wọ́ kéèyàn ó wo ìhà téèyàn kọ sí ìyá àyàn gbogbo ẹni wá fẹ́ kọ́ máa dáa fóun kọ́ máa sokùn ẹbí kọ́ àwọn ẹbí ló sọ ọ́ máa jí ó sọ máa máa pé nìkan ni nìkan ni ọlọ́run rí ọ nìkan kó tó tari mi máa rìn ẹbí lọ́wọ́ máa ń sí ni ó torí okùn tó soyún pọ̀ ní okùn náà nípa lọ́dọ̀ ọlọ́run especially bàbá àti ìyá wo ìyàtọ̀ ọkọ̀ sí bàbá àti ìyá rẹ̀ especially ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ èyí ma yá mi nínú Islam nínú ọwọ́ nàtọ́nà ma fi ń sí fún yàn àsìbábò níṣkì àníká ma àlìbáà tó bá ti ní owó lọ́wọ́ níwọ̀n bá tí wọ́n nìkan lè ti dá jẹun oúnjẹ èèyàn kan yóò yàn méjì má ṣe sì náà ò lọ́lẹ̀ fẹ́yàwó ṣẹ́ríkẹ́yàn fẹ́yàwó pẹ̀lú agbára díẹ̀ tó wà lọ́wọ́ yàn yìí ma ń gbọ́ àyà àrísìkí ni ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan táàrí ṣe kátó fẹ́yàwó nígbà fẹ́yàwó tá lọ́lọ́run sí rọrùn fún wa ọlọ́ni wa an kí wúlé ayá máa mi ń kùn ọlọ́run bá ní ẹ àwọn tí wọ́n lọ́kọ tí wọ́n níyàwó wọn níyàwó wa wọ́n wallahu wasi'un alim òun ní owó lọ́wọ́ òun sì nímà òun sì mọ́ tó ń sọ abdullahi masoud ó ní ẹ̀yin shabab ẹ̀yin mùsùlùmí elitẹ́nusù rizqo fi nìka kí ló dé tẹ́ fi nìka kẹ́ẹ̀ fi ṣe sábà bí tọ́nà òfin sí fún ọwọ́n kó gẹ́ẹ̀fẹ́ nìka kí ọ̀náwó lé wọn lérí ọ̀fẹ́yàwó ìbá ti dá ní bí aburú àṣukuru aláríṣkì tí ìbá fẹ́ kọ́nà ọmọ sí ẹni ọba tó wà lọ́wọ́ rẹ̀ ma dúpẹ́ fọ́lọ̀ alhamdulillah alhamdulillah ma wí jáde sórí ọpẹ́ ìkì ìtàn síbẹ̀ ọpẹ́ kì ìtàn síbà ara ọpẹ́ òun náà ni pé Allah tunfiqaha fi ma asijati rabbik ọ gbọ́dọ̀ mú àrísìkì yẹn kọ́ ma wá fi ṣe ọlọ́run èyí mú ti tẹ́lẹ̀ owó wá òun fún ọ ní kẹrẹ̀ẹ́ ìwọ wá ń tarí ẹ̀ṣẹ̀ sọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ránṣẹ́ àánú rẹ̀ sí ọ ìwọ wá fi ẹ̀ṣẹ̀ ránṣẹ́ sóhun ọwá ń fowó ṣe sìná ọgbàyàwó yàwó ọwá ń lọlẹ̀ ta tẹ́tẹ́ ọ̀nlọlẹ̀ fowó wo bọ́ọ̀lù láìláhàyè <laughs> òun sowó lógò téèyàn bá ti ń fi owó ṣe ọlọ́run kò dúpẹ́ fọlọ́run ọlọ́run ni ẹ̀yin tẹ́ ẹ bá ń dúpẹ́ la ń ṣàkàdùkùn la azidannakum tẹ́ ẹ bá ń dúpẹ́ èmi ọlọ́run ọba èyí fún yín ní ọ̀pọ̀lọpọ̀ owó sí i yín sàlékún owó yín ẹlẹ́ẹ̀kẹsán àṣídìkú fil muamalat òun náà ni kó máa sòdodo lẹ́nu iṣẹ́ rẹ mẹkáníkì ni ọ́ wọ́n kó owó orinṣẹ́ fún ọ̀rá káfíńtà ni ọ́ ọ̀rá jí pé ọmọ ìyá mi bíríkìlà olóòlò símẹ́ntì mẹ́wàá òṣèrà mẹ́fà ọjẹ́ mẹ́rin kí wọ́n tó dé sáìtì ó ti tú ó ti já ọmọ ìyá mi wẹ́dà wọ́n fún ọ ní owó orin 20 ton ọ̀rà 15 ọjì owó márùn-ún sórí ìjọ wọn bá ti ká ọ tí wọ́n bá ti mọ̀ pópòrò ni o lè ní ọ ọ̀nà dí fún ọ náà nù ni a jẹ́ pé kíyàn máa ṣẹlọ́n kọ́ máa parọ́ nídìí iṣẹ́ kọ́ máa lu àwọn èèyàn jìbìtì yìí máa ń dínà máyàn ni ọmọ ìyá mi télọ̀ wọ́n fún ọ lásọ̀pá mẹ́fà olo ún ọfẹ́ ọ̀kan nù yàrá rẹ̀ òun tẹjọ síbẹ̀ níjọ́ wọn bá ti mọ̀ àbí wọ́n rí lọ́rọ̀ ọmọ rẹ̀ níjọ́ náà wọ́n mọ̀ pé àsúnlẹ̀ ni ọ́ sórí ní wọ́n bá ti mọ̀ ọ̀nà dínú bọ́ọ̀ bá wọ́n ń sòdodo ah, iye ta aná tó kù ní o simenti ah, yìí mẹ́ta ló kù ó wà ń sáìtì o irin yìí tó kù okùn mẹ́rin ó wà ń bẹ́ o kọ́dà aṣọ yìí ọ́ ọ̀nà ó sì fún ọ nítorí pé òdodo máa ń sínà ni Ànábì ní àlùbáyé àánì bí kíyà gbogbo àwọn tí wọ́n ń tajà lọ́dọ̀ ara wọn wọ́n ní chelsea kan láwọn ọ̀rà àbáwọn ọ̀rà má tí wọ́n bá ti yí ara wọn mọ́ làmú yẹtà fọ́rọ̀kọ́ wọ́n yín ní sọ́dà kọ́ wọ́n bá yánà tí wọ́n bá ń ṣe òdodo lórí business tí wọ́n jẹ́ ń ṣe búrì ẹnìkankan ò ṣe kò túbá wọ́n ní kó túbá o bọ́ bá ti túbá ọlọ́run sínà fún ọ ìmá sọ lórí lẹ́nu iṣẹ́ àwa ìròrí wa ni pé Allahu Akbar àmà ètò ọlọ́run o ni pé tórótóró ni halali fọ́ bá mọ̀jọ́ lè yí ọ tórótóró tí ò ní dá ẹni halali kò ní pọ̀ àmọ́ kò ní dá sórí aráàmù tiẹ̀ ìyìn tó bá gbà báyìí tó gbé jálọ tó gbé sálọ wọn ò ní gbé mi fún ọmọ wọ́n tún máa sọ fáwọn èèyàn pé ó lè ní o ó lè ní ẹmẹ́gbẹ̀ẹ́sẹ́ fún ó lè ní orun jìbìtì ní o ọ̀nà máa dí ọ̀nà máa dí adébẹ́kẹ́ èèyàn olóòótọ́ kí o sì ní yayọ ọkàn lérí ẹnu wọn bá tó bá fún yàn lówó iṣẹ́ ìmọ̀ sínà fún yàn ni nípa rí ọ̀rọ̀ mi al gbogbo tí yọ bá ṣe tí ó rò pé òun fẹ́ rí aláàlí ń bẹ̀ níṣẹ́ ọwọ́ lówó ṣíṣe kó lọ lè béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ṣe rí tí wọ́n ní experience lérí ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ọ wà da owó sínú bísínẹ́sì tán lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ lè máa rí àwọn challenges jọ máa yọjú kọ́kọ́ wádìí ìdí tó wà kìí ṣe kókò lè wo sẹ́wọ́ ó ṣe ṣe hara láka méjì ọbẹ̀ lọ́wọ́ ọba afákan òrínà kọ̀sẹ́ nìkan tó lọ́run rínà nìkan òrínà ọlọ́nìkan lórínà ọkà lọ lè wádìí owó yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ṣe rí bóòdẹ̀ sí ń ṣe mọ́ bẹ́ẹ̀ lu o bàbá bẹ́ẹ̀ lu ọbẹ̀ jáde o ẹlòmíràn wádìí lọ́wọ́ àrùgbà bá dùn àwọn ọgbà òun lọ lè ta ọjà níbi tí ò ti ní múùfù òun lè ta ọjà níbi tí wọ́n ti ní ra àdìsìtìṣára wọ̀tàlín nítọba fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ rẹ̀ kó yíyọ kọ́bọ́bà jẹ́ gbèsè ẹni bá ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn kò ní sàbámà mọ́nìsìtìṣára ẹni bá ń bèèrè kò ní sàbámà wọ́n wá bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà àrísìkí mẹ́wẹ̀ẹ́wá tá a kọ́lọ̀ mọ́sàjọ́ sàǹfààní fún wa kọ́lọ̀ jẹ́ agbáborí ẹ̀ tàbá gbàgbọ́ yẹ́ rẹ̀ kọ́lọ̀ sí lílò rẹ̀ nírọ̀rùn fún wa kọ́lọ̀ mọ́ ṣe wá ní alubára kọ́lọ̀ mọ́ ṣe wá ní olùsì tí wọ́n máa ń sọ̀rọ̀ bára kọ́lọ̀ mọ́ ṣe wá ló lé nítorí ọ̀nà owó pọ̀ bá ti jẹ́ alubára oúnjẹ ó lè ẹlẹ́ẹ̀kẹta ní kò níṣẹ́ àwọn abẹ́lẹ́ Allah fún gbogbo àwọn tọ́lọ́ gbígbà láàrin wọn ọlọ́mọdé ayín padà wálẹ̀ àwọn tá ń bẹ láàrin ọlọ́nkó mọ́ wa náà sókè àwọn tá ń bẹ ń kọ wá rí kọ́ dá olójú dáadáa iṣẹ́ tó bá kọ́ gbìyànjú kó rí pọ́ ma ó bọ́ bá ti ṣẹ́kíṣẹ́ fáwọn èèyàn òsì náà ní padà já sí o iṣẹ́ tó bá wá máa sọ fún wọn kọ́ ma ó ọ́n dà lọ́ máa ń ṣe wọ́n gbé ní sáwà ọwọ́ ń tú ọjọ́ gbèsè ọjọ́ arábọ̀ wọn yẹn lọ́rùn wọ́n fa oṣù fún rẹ̀ nítọ́ ابلو الله كل ما سنه هو سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته